والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحابه وسلم lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run ọba atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún anábìwá Muhammad àbẹ̀lọ́run kọ́lọ́run kó ṣe àlékún ìyọ́nú fún àwọn sọ́hájà nẹ́bí kí ìyọ́nú ọlọ́run ọba àti àánú rẹ̀ kó máa bá àwa náà àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ àti kàtàǹkà nínú síra رسالة متن الرسالة للإمام ابن أبي زيد القيرواني رحمه الله تسوج قال مؤلف رحمه الله ثم ختم الرسالة والنذارة والنبوة بمحمد صلى الله عليه وسلم فجعله آخر المرسلين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا àti túmọ̀ eléyìí ní ìjẹjọ. ثم قال رحمه الله وأنزل عليه كتابه الحكيم wọ́n ní pé ọlọ́run ọba ó sọ tírà rẹ̀ yìí ti ṣe alukur'ani ó sọ kalẹ̀ fún oníṣẹ́ ọlọ́run ọba iṣẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá wàṣára àbíyí dinahu alqawim pẹ̀lú alukur'ani òun ni ọlọ́run ọba fi ṣe àlàyé ẹ̀sìn rẹ̀ fún wa ẹ̀sìn islam kí ni islam bó sì ni a ti máa ṣe pẹ̀lú alukur'an òun náà ni ọlọ́run bá fi ṣe àlàyé rẹ̀ wàhádà bíi as-sirata al-mustaqim pẹ̀lú alukur'an náà ni ọlọ́run bá fi ṣe ọ̀nà tó tọ́ ló fi mà wá ìbí ni àlàyé tí imam ibn abi zayd al-Qayrawani ní ṣe nípa rìsálà iṣẹ́ tó ń ṣe ọlọ́run bá wá jẹ́ fún wa àti nǹkan tí tó mú wá fún wa òun ṣe ọlọ́run ọba ìṣe ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá ó mú nǹkan méjì wá alquran àti sunna òṣìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam alquran suratu najm sọ pé ní fama yantiqu anil hawa in huwa illa wahid yuha òun ṣe ọlọ́run ọba gbogbo tó bá sọ sallallahu alayhi wa sallama kì í ṣe ìfẹ́ nú kì í ṣe wípé nǹkan tí ọlọ́run ọba ní kí ah, kó wí ọ̀rọ̀ àbátọ́ sọ ń bọ̀ mí wípé ni wà máa àtàkùn ọ̀rọ̀ sí olùfàkóso fàmánà hẹ́kùn máàníhù fàǹtẹ́hù gbogbo ohun tí ó ń ṣe ọlọ́run ọba ìfẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ní tó bá ní kẹ́ ṣe ẹ ṣe ní tó bá ní kẹ́ má ṣe ẹ jìnà sí i. ní Suratul ọlọ́run tó ń sọ fún wa wípé idha wa idha qada Allahu amra ما كان المؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم والخيارة من أمرهم الله أبان تصنع يقول وبتابة تنقل أعبا تنبه قال الله ولا أبان كباي وقال رسوله وإن شاء الله أبا إيكي الله أطلع لكم أبا وصباي يقول أوامو مؤمنين أني àní àwíjàre àní ọgbọ́n àyà wípé ká sọ wípé ní sami'na wa ata'na wa ghufranaka rabbana wa ilayka al-masir tiwa ni wípé ní agbọ́ àgbà àti múlò ìròjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tààrà ẹ̀kọ́ máa bá eléyìí la mòmìnì fi yàtọ̀ fún àwọn tí kìí ṣe mòmìnì àwọn tí wọ́n ti ṣáájú wa pàápàá jùlọ àwọn Yahudi àtàwọn Nasara àwọn tí wọ́n tó òjíṣẹ́ tọ́lọ́run ọba rán wọn tó bá jíṣẹ́ fún wọn ǹtí kò wá ní ìfún wa ní pé n táwọn òwe ní pé ní sami'na wa asayna àwọn Banu Isra'il nǹkan tá máa ń wí nù sami'na wa asayna àyíká wí òun agbọ́ wọ́tá àdìtẹ̀lẹ̀ wọn ó sọ pọ́nbélé lọ́pàá nínú sọ́ọ́tò Maryam gbàtí eh, gbàtọ́ làwọn bá ń sọ tí Mùsá ń kó àwọn àjọ rẹ̀ lọ tó ń kó wọn lọ tó ń kó wọn lọ bàtà kò ní Egypt sọ àwọn adébí kan tán sọ fún musa ní wípé ní israel anta wa rabbuka faqatila inna hauna qa'idun àgọ́ ìrẹ musa ìtawà dé ìtawà odò sí ni ìwọ àti ọlọ́run ọba rẹ tọlọ́run ń tẹ́ ẹ máa lọ lè bá wọn àwọn èèyàn tọ̀hún jà ìyẹn máa lè ṣe bọ́lá bá ní pé ẹ wíìnì bá wa níbí tẹ́ bá sì wíìnì tọ́ ìpàdé di ìgbà mi ọ̀sán mu mi ní èmi ní ṣe bẹ́ẹ̀ òun yóò dúró ti ọ̀rọ̀ ọlọ́run ọba yóò sì tẹ̀lé ti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ìtumọ̀ anazaro àti rìsálà iṣẹ́ tó ń ṣe ọlọ́run ọba tó wá jẹ́ fún wa wọn náà wà fáwọn fi aṣọ mara ìsìn rẹ̀ wọ́n pàápọ̀ lápapọ̀ wípé tá a bá fẹ́ ṣàlàyé ìjẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó kó nǹkan mẹ́rin sínú nǹkan mẹ́rin ó kó sínú òun ni ó ṣe àkójọpọ̀ gbogbo nǹkan tí a ti ṣàlàyé látàárọ̀ àkọ́kọ́ tasdiquhu sallallahu alayhi wa sallam fima akhbara tasdiquhu sallallahu alayhi wa sallama fima akhbara ká gba òjíṣẹ́ ọlọ́run ọba ní òdodo ní gbogbo nǹkan tó mú wá gbogbo nǹkan tá ànábì mú wa sallallahu alayhi wa ká gbà wípé ní òdodo ni tọ́kàn tọ́kàn wa lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ta'atuhu fima amara ó ń ṣe ọlọ́run bá pàṣẹ sallallahu alaihi wasallam ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ọ̀ràn yẹn ni fún wa ká tẹ̀lé ọ̀ṣùnàbọ̀ àmà àníhùn náà wà zájàrọ̀ lẹ́yìn náà lódì kejì ó ń ṣe ọlọ́run ká ṣàwọn nǹkan tó pọ̀ sallallahu alaihi wasallam ká wọn ká sì jìnnà sí wọn ẹlẹ́ẹ̀kẹrin nínú orígun ìgbà oúnṣẹ́ ọlọ́run ọba ìkí ọlọ́run àtàlà rẹ̀ kó máa bá lójíṣẹ́ èyí pé ní wa alla yu'bada Allahu illa bima shara'a bàbá wa sin lọ́hùn bàbá sin lọ́hùn nípa oúnṣẹ́ ọlọ́run ọba mú wa sallallahu alaihi wasallam nìkan náà la fi sin lọ́hùn ìtaari náà al-Qur'an àti ìtaari nínú súnà nàbí sallallahu alaihi wasallam táà bá ń jọ wípé ní súnà nàbí sallallahu alaihi wasallam àwọn tíra tí wọ́n ti dọkumẹ́ntì tí wọ́n ti ṣàlàyé tó ń ṣe ọlọ́run ọba wí sallallahu alaihi wasallam nǹkan tó sọ sallallahu alaihi wasallam nǹkan tó ṣe sallallahu alaihi wasallam àbí yìí tó rí àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n ń ṣe tí ò sì ṣe wọ́n ní káì yìí là ń pè ní at-taqrir níbi pé àpúvọ̀ ń ṣe ọlọ́run ọba sọ̀rọ̀ àlùmọ̀sọ́là gbogbo àwọn nǹkan yìí àwọn àfáà tí ó wá kó jọ ó pọ̀ ní àwọn síra àtàlẹ́mà rìvásí sábàfẹ́ ka kílà náàbí wí sọ̀rọ̀ àlùmọ̀sọ́là òun náà ni sahihu alimam bukhari rahimahullah sahihu bukhari sahihu muslim sunan abi daud sunan nasa'i sunan abi eh, alimam abi isa sunan ibn majah àti tíra èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ ti tó wáhùn èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ ti tó wá òun náà ni alimuwapọ alimuwapọ muwapọ Imam Malik òun làwọn àgbàlagbà ń pè ní muwata tíra yìí gẹ́gẹ́ bí Imam Shafi'i Imam àgbà ní àwọn àyímọ́tá yìí wọ́n ṣe àlàyé ẹ̀sìn Imam Shafi'i parí pé ní wàmọ́ńlámiyẹ̀kùn kó túbú muwapọ bíbẹ̀ ìfihìn. فمن لم يكن كتب الموطا ببيته فذاك من التوفيق بيت مخيب نعم شافعي ìgbà tó ń ròyìn múàtá múàtá gbogbo wa tábà tiẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wa ti gbọ́n tá ń pè ní múàtá rí na'am ṣáfihàn ní pé ọmọ lam yakun kutubul muwatta bi bayti ẹni tí ò bá ní múàtá nílé ká pè bá àwọn bàbá wa ṣe é pé múàtá ẹni tí ò bá ní nílé kíra ni ó wà ní wà ń bí àpẹ́ amṣáfi ní pé ẹni tí ò bá ní kíra mú àtà ń lé fàdákà mínà tàwọ́fẹ́ ìpínlẹ̀ tó mọ̀ àyẹ̀bẹ̀ pé irú ilé bẹ́ẹ̀ ti bí ilé ahoro ilé ahoro mọ̀káyẹ̀bù sábẹ̀já ní ò ó láti tún mọ̀káyẹ̀bù ilé ahoro àlè ẹ̀sìn ilé tó pa sófo so because tíra òun ni àkọ́kọ́ àkọ́kọ́ tíra tó kó gbogbo ń tánà bí wí sínú sallallahu alaihi wasallam ní tó ṣe ní tó sọ gbogbo aláṣẹ náà Imam Malik rahman rahmatan wasi'a gbogbo àpanupọ̀ àwọn àfáà kò sẹ́ni kankan náà Imam mẹ́rẹ̀ẹ̀rin tí àwọn àfáà àpanupọ̀ lé lórí tó ju ti Imam Malik lọ ló ṣe tíra wọn àwọn tíra súnmọ́ mi ó tún pọ̀ gẹ̀gẹ̀gẹ̀ sọ pé nìkan lọ́ba ṣe ní rọrùn fún wa níta bá ti mú ní méjèèjì wàá lè mọ̀ níta fẹ́ lè ní pé a lè mọ ìwo ní authentic sunna kí ló wá lóòótọ́ lápọ̀dọ̀ ń ṣe ọlọ́run ọba àpé tíra pọ̀ tíra tí wọ́n kọ nílé lárúbáwá pọ̀ ó pọ̀ gan wọ́n sì ti gbogbo ẹ̀ ní ló wá lápọ̀dọ̀ ń ṣe ọlọ́run kí ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá yìí tá a pèsè sin ọlọ́run òní yìí tó òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ìtọ́lọ́ ọba fi ràn. ثم قال رحمه الله وأن الساعة آتية لا ريب فيها mam adinabi zeli kẹwàá wa ní fún tẹ̀síwájú ó ní pé àṣà ọjọ́ kan àbí àsìkò kan ń bọ̀ wá kò sí èméjì ńbẹ o òun náà ní ọjọ́ àlùkìyàmà wa anna Allaha yab'athu man yamutu gbogbo ẹni tó bá kú pátá ọlọ́run bẹ dìde gbogbo ẹni tó bá kú pátápátá ní lọ́wọ́ bèjì bí àbẹ̀ tí ò bá kú ní kálukú kì í ṣe gbogbo ẹni tó bá wọnú sàárè táwọn ẹlòmíràn ti pé gbogbo ẹni tó bá ti wọnú sàárè ọlọ́wọ́ bèjì bí rárá máa ń yẹ̀ mú un tò ẹnikẹ́ni tí ẹ̀mí bá ti bọ́ lára rẹ̀ ọlọ́wọ́ bèjì bí tó ń ṣe ọlọ́run ìtì ọlọ́run sára rẹ̀ kó máa bá bá papọ̀ ayé pé ní máa ń mẹ́ta tó túmọ̀ sí pé ní alqiyama orí méjì ni àpò ìfẹ̀mí tá à ń ṣe mẹ́ta ni hayatuna duni fi dunya yìí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ìfẹ̀mí kanu then hayatun barzakhiya intermediary life yìí tá a gbé láàrin ìgbà tó ní kálukú bá kú àti ìgbà tí qiyamatul kubra fi dìde ọlọ́ọ̀dù gbogbo ẹ̀dá dìde ìfẹ̀mí kanu ìfẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta òní yìí tó wà lẹ́yìn ìdájọ́ ètò wà lẹ́yìn ìdájọ́ òun òun yóò wá sàlàyé ibi sẹ́ni kọ̀ọ̀kan ó lọ ìmọ̀ àlìjánà mukhalladun fiha bóyá àlìjánà ni tí ó máa ń bẹ́ńdẹ̀ gbére àtẹlẹ́ gbogbo ayé àti gbogbo àwọn ọmọdọ́mọ ọkọlọ́kọ síbẹ̀ fún wa àtàwọn àti tí wọ́n ti sin lọ́run lọ́nà àwọn òbí wa ẹlẹ́ẹ̀kejì àwọn ilẹ̀ náà rí mukhalladun fiha bí inú náà kọ́lọ́ ìṣẹ̀mí tá a gbé láàrin ìgbà tẹ́ni kálukú bá ti kú tán títí tí ó di alùpùpù lóko bọ́rọ̀ ọlọ́ọ̀ nìkan ló mọ imú dá rẹ̀ ló mọ píríọ̀dù rẹ̀ ló mọ duration rẹ̀ bó ni ó ṣe gùn tó ẹ wò tánì sọ̀rọ̀ ọ̀gá ti kú anábì ti kú ní ìsìn ọ̀gá àlùmọ̀ sálàm more than one thousand four hundred thirty three years ló ti wá nù sàárè sọ̀rọ̀ àlùmọ̀ sálàm ọba pèsè dípò ọmọrùn sàrókò àtúnwàn tó nù rẹ́yìn alìbìnàbí pọ́ọ̀lì gbogbo àìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin Abu Hanifa Malikun Shafi'i àti ah, Imam Ahmad gbogbo wọn yìí ń pátápátá alkiyama tí wọ́n ti kọ́ ọmọ sí ẹni tó kú lánàá ẹni tó kú láàárọ̀ yìí tó sì bìsùn wá lọ alkiyama òun bó ń sọ ọlọ́run tó wá sọ fún wa nù hadith wal Bara' ibn Azib radiyallahu ta'ala anhu hadith tó gùn ni bàt ó gùn dáadáa tó ń sọ bá ṣàlàyé from A to Z bá màláìka tó ń bẹ̀ ní títí nùsàrè ìtọ́lọ́n sàlàyé ń bẹ̀ fún wa so ẹni tí bàbá ti wá sí ló ń sọlọ́n sọ wípé nípa ọlọ́wà àrùn ọ̀sọ́lọ̀ tó nà ní pé tá a bá ti sìnkú tán ó ń sọlọ́ ni pé ẹ̀rọ ayẹ̀ bá díẹ̀ kò lè sàárè wá ni pé ìsàlùwà àlẹ́ àṣẹ ìkọ̀mù fa iná àná ìsàlù ẹ̀sẹ̀ lọ́run ọba fún ọmọ àyà yín tẹ́ ẹ sin bẹ́ẹ̀ ṣe sin tán bẹ́ẹ̀ làwọn màlákàbí wọ́n ti òṣòro ni pé kí wọ́n wá sọ̀rọ̀ ìfibalẹ̀ ahọ́n fún un kọ́lọ̀n kó fi ahọ́n rẹ̀ lélẹ̀ kọ́lọ̀n kó fi ahọ́n rẹ̀ lélẹ̀ nígbà náà ní òṣìṣẹ́ máa gbé ń lọ níjọ́ lásìkò náà ní òtàn gbé ń lọ sẹ́gbọ́n oúnjẹ ọlọ́run ṣàlàyé inú hadithu alùbárà bin azim sallallahu alaihi wasallam oúnjẹ ọlọ́run ní pé tó bá ṣe wípé ní wọ́n ṣe ọlọ́run ní pé ẹnì kọ̀ọ̀kan sallallahu alaihi wasallam ló ní ààyè inú ná ló ní àlìyànú àlìjánná ló sì ní ààyè inú ná. ẹni tọ́lọ́ bá ní pé ó fi ṣe kò ń jẹ́ iṣẹ́ dáadáa láyé mùmínì òdodo ni ẹni tọ́lọ́ màlẹ́kà bá ti wá bí tọ́lọ́ bá ní kó páàsì ìbéèrè mẹ́ta náà ni o ìbéèrè mẹ́ta náà ni man rabbuka sallallahu alaihi wasallam ọ̀máàdì ìlú kà nílẹ̀ ìsìn rẹ̀ ọ̀mọ́lẹ́rì ìbò àìsá ti ìkùn amúra sí i mẹ́ta ọ̀nà ni àmọ́ mẹ́ta ọ̀hún ó sì rí mọ́ ní simple aláì kò simple alukura ni sọ fún wa pé ní ọyọ sábẹ́tò lẹ́sìn àmànú bìlkọ́ ọyọ sábẹ́tò lẹ́sìn àmànú bìlkọ́ lọ́sàbẹ́tò fil hayati dunya wa fil akhirah ويثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ọlọ́run ọba òun ni ó fi ahán mòmìnì ni ó fi lélẹ̀ bó ṣe fi lélẹ̀ ní ayé tá a fi ń rí wí àbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kò fi lélẹ̀ ní sàárè wa ìbéèrè lẹ́yìn ní sàárè ni ó ń ṣe ọlọ́run ní pé sábà ti wá bí ọlọ́run àti màtà tó rí dáhùn wọ́n kọ́kọ́ wá sí gàgà aná fún ọlọ́run ó ti gàgà aná fún ẹni ká màláka ó sì wọ́n á ní pé záàkà màkà ádùkà fi náà ìtọ́lọ́run ti tọ́jú kalẹ̀ fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú náà tọ́ ọ bá wọ̀ ṣùgbọ́n pẹ̀lú iṣẹ́ rẹ pẹ̀lú rìsọ́ọ̀tì tá à ń rí lónìí yìí qad abdalaka Allahu biha makanaka fil janna wọ́n sì tún wá sí sàlùjẹ́ náà oṣù aláwọ̀ ni pé mo mì ní tí mo mì ní màá wíjọ́ náà lọ́nà lọ́wọ́ àtàwọn pé Allahumma aqimi sáà mo mì ní òwe nu Allahumma aqimi sáà àfìrí ọlọ́run jẹ́ kí àlùkìyàmọ̀ ó dìde ní ìsìn ní sábà ní sọ̀rọ̀ àwọn nínú sàárè ẹ̀bí òfin yóò fà máa ọlọ́run ti ní kó máa wípé yẹ henry sọ ibi tí ń lọ ibi tó dáa ni láti bẹ̀ pẹ̀lú ọgọ́ náà ọba nínú sàárè tó wà náà ní ipò ó wà ní àwọn sọ pé hayat barzakhiya ni tó láwọn fi ń tọrọ náà làdúrà wà ń pè ní allahumma wajjal qabrahu rawdatan min riyadil janna tó wàá sọ sàárè rẹ̀ di sẹ̀mí aljanna ibi tí mo wà nù bẹ́ẹ̀ ti ní oṣù kejì náà lọ́kọ́ máa sàálà mọ́ oṣù kejì so wà á nà sá àtà àzíyà tó ń lára ibà síyà kan ń bọ̀ ọjọ́ kan yẹn ń bọ̀ so ká fi iṣẹ́ wa ká fi pèkíà fún ọ̀rọ̀ wa ká fi múra kalẹ̀ fún ìṣesí wa ká fi múra kalẹ̀ fún wa ní ọlọ́ ayọ̀bá àtọmọ ìyẹ̀mọ́ gbogbo tó bá ti kọ́ ọlọ́run gbé dìde kà má bàdá hàn ìrànjò ni bọ́lọ̀ ti bẹ̀rẹ̀ ìṣẹ̀dá wa lọ́wọ́ da padà síbẹ̀ zanabu adizu zanabi lọ́lọ́ ti bẹ̀rẹ̀ ìdá nìkan kan bó ti wà ní hadithu pé bí egun kan àwọn ọmọ ya wa tí tàtàwà ní bóyá mẹ́sìn àdánákọ́mì so ó láìpẹ́ kí àwọn ti ṣe research débẹ̀ so àwọn ti rí i pé eegun tọ́lá ti bẹ̀rẹ̀ ẹ̀dá ọmọnìyàn so oṣù ọlọ́run fẹ́ pé ní sọ̀rọ̀ àtàlà eegun kékeré náà ni tó gbé ẹnì kọ̀ọ̀kan wa bàbá rẹ̀ nù sàárè kò sẹ́ni kankan má bá wu lẹ́yìn ẹjọ́ mélòó wọn ò ní báyọ̀ ń bẹ̀ mọ́ àfàwọn díẹ̀ tó ń ṣe ọlọ́run ọba ìṣe ọ̀nà kan lára ọ̀dà ọmọ bàbá wípé ní àwọn yìí ilẹ̀ òní jẹ wọ́n ilẹ̀ ilẹ̀ òní jẹ wọ́n àwọn ànábì ọlọ́run ọba ilẹ̀ yìí jẹ wọ́n àwọn ànábì ọlọ́run ilẹ̀ jẹ wọn kẹ́ẹ̀ gbogbo àwọn ṣóhàdá níbi pé àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn ó ń ṣe ọlọ́run ìṣẹ́ ọlọ́kọ̀ọ́lọ́ kó máa bá ń sọ pé ní ìlú ní jẹ wọn àti àwọn kọ̀ọ̀kan míì kọ̀ọ̀kan míì nú ẹ̀sà kọ̀ọ̀kan míì gbogbo tó kù ló jẹ wọn àfi adis zanab eegun nìkan ni ó kù tó ń ṣe ọlọ́run bá ní pé òun náà lọ́lọ́run ó bá pa láti ẹ̀sọ́ ọlọ́run tó وأن الله سبحانه ضاعف لعباد المؤمنين حسنات gbogbo ẹni tó bá ń ṣe dáadáa láyé pátápátá kò ń ṣe ọlọ́run ọba ìṣe ọlọ́run tọ́lá rẹ̀ tó bá pẹ́ pé ní ọlọ́run ọba yóò dọ́bù yóò tún multiply yóò ṣe àdìpèlé àdìpèlé àdìpèlé ládàá rẹ̀ wàsáfà aláwọn àdìpáwọ́ bá ti à ń tàbá ẹ̀rọ ṣẹ̀yìn àdì gbogbo àtúnṣe tí èyí sẹ̀ gbogbo ẹ̀rọ ẹlẹ́sẹ̀ ni wá kò ń ṣe ọlọ́run ọba sọ wípé ní sọ ọlọ́run àlẹ́ wàsálàmù kullu bani adam khata'un wa khayru khata'ina tawwabun gbogbo ọmọ ànábì adam ni máa ń ṣe lọ ọmọ yìí tó dáa jù ní wa náà ní pé ẹni tí ó ṣẹ̀ tí ó wàá ronú pìwàdà tí ó sì túbà tí ó kò níbẹ̀ wa ghafara lahum as-sagha'ira bi ijtinabi al-kaba'ir àmọ́ ẹ̀ṣẹ̀ tí ọlọ́run ọba àwọn ẹ̀ṣẹ̀ méjì ni àwọn akáǹbẹ̀ ìyá ńláńlá ẹ̀ṣẹ̀ ni wọ́n dáàsì méjọ́ ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó burú jáì àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kéékèèké àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké nu ẹbí kéèyàn máa lọ kó tẹ ìràmọ́lẹ̀ àpéyàn bá tẹ ìràmọ́lẹ̀ yìí èrò òkú ìwòsàn ni kéèyàn ó pa nǹkan tí pẹ̀yìn òkà láti dá béèrè àti mọ ìpẹ́ nìkan kan òkà kó dá ọlọ́run nìkan ló lè dá sòpò tààtẹ̀ mọ́lẹ̀ láì mà kí àtàwọn nǹkan míì náà tí èyí ti wá ní sùúta ẹ pé ní àpapọ̀ àwọn nǹkan tí ń ti wá ní sùúta ṣẹ̀rí àláwà kápá yìí gbogbo tí wá máa ń tí ọmọ ẹ̀dẹ́ ní ń sùúta ṣẹ̀rí oúnjẹ ọlọ́run ọba ìṣẹ́ ọ̀nà fọlá kọ́mọba ní pé àlepa kódà àlepa wọn nínú haram ẹ̀fọn èèyàn ó pa gbogbo ibi tí wọ́n wá ìbáwà nínú haram ìbáwà nínú ilé aáyán àkekèé ejò gbogbo àwọn ìlú òun ṣẹ̀rí àlepa wọn nígbà bá ń kírun lọ́wọ́ torí àkejì tó yóò rìn yóò pa tó tó wọn bá rùn ẹ lọ tí ò bá tí ò bá kọjú sẹ́yìn àwọn bá ti kọjú ẹ̀yìn tó yóò kábàlà ní ìmọ̀ yóò tó yóò bẹ̀rẹ̀ ẹ̀rùn. àmọ́ lẹ́yìn àwọn ẹranko tí ń ṣe wá ní sòta a gbọ́dọ̀ pa mí ìmọ̀ o a gbọ́dọ̀ pa mí ìmọ̀ tòló pàtàkì àwọn àfáà tó ṣàlàyé ní ìta bá débi báàbù sọ́yìn àwọn afáà ṣàlàyé àwọn oúnjẹ ọlọ́pàá sọ́lá ó ṣàlàyé àwọn tí wọ́n bá àti máa jẹ ọdẹ torí pé láyà nẹ́bí náà sọ́lá àwọn sọ́lá wọ́n ń ṣọdẹ àwọn náà ń ṣọdẹ wọ́n sì lè bá ní sọ́lá sọ́lá pé ní àwa ikọ́ orí ọdẹ ni wá sọ fún wa èyí tó tọ́ tá a lè máa ṣe àti tí ò tọ́ tá a lè máa ṣe ó ń sọ ló ń ṣàlàyé ẹ̀ fún sọ́lá àwọn sọ́lá ó ṣàlàyé ẹ̀ sallallahu alaihi wasallam kò sí nǹkan kan tó fi lẹ̀ láìsọ tó fi dé bá a ti máa wọ bàtà bá ti wọ bàtà wa ànábì kọ́ wa sallallahu alaihi wasallam bàtà tá à ń wọ̀ sẹ́sẹ̀ fún iṣẹ́ ọlọ́run bá kọ́ bá ṣe máa wọ̀ olóògbé ọlọ́run wà ní sọ́ra yìí apàdà máa kà kó gbọ́n alẹ́ nígbà tàlàfíà ara ẹ̀sẹ̀ méjì ni àwọn eléyìí ní kéékèèké tí aláwọ̀ yìí ọlọ́run ó foríjì wá bí wọ́n bá àbá àforíjì bùtá bá ti lè jìnà sí àwọn ìyá ńlá ńlá ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ pé ní wàbá fara láwọn mùsàbá yọrọ bíṣkì náà bìí kàbá yìí sọ̀rọ̀ wàbá fara láwọn mùsàbá yọrọ bíṣkì náà bìí kàbá sí àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá tẹ́lá wọ̀nyí tá a fojú lẹ̀ ṣeun ọlọ́run ó ṣàforíjì rẹ̀ fún wa tí fún bàbá dáná ti fara àforíjì àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá wọ́n pọ̀ àmúṣe ọlọ́run ìkẹ́ ọlọ́run tọ́lá rẹ̀ kó máa bá ó dápa àwọn méje kan nínú àdéhùn sọ pé ní ìṣẹ́nibú sábà mùbíkọ́ọ̀tì ẹ jìnnà sí àwọn ìwà méje kan tí máa panirun ìwà méje kan tí máa ń pààyàn run fún iṣẹ́ ọlọ́ba sí kàwọn sọlá àyàn àkọ́kọ́ nú ẹ̀ ní pé àṣírikù bìlá ká nǹkan ní ìpọ̀mọ́lọ́hùn yálà inú ọ̀rọ̀ wa ni àbí inú iṣẹ́ wa ni àbí nínú gbogbo ọ̀nà táwọn bá ń ṣe fi hàn lè gbà ìpa nǹkan pọ̀ mọ́ lọ nínú ẹ̀ ní ẹbọ táwọn àgbàlagbà máa tún ti ń jọ̀hún nítorí pé òun ló kọ́mọ̀ lánàá nígbà tí sẹ́mi tẹ̀sẹ̀ sílẹ̀ Yorùbá táwọn èèyàn máa ń ṣe bí ká tako sí ibì kan bí ká gbé oúnjẹ sóríta bí ká gbé ẹ̀kọ́ sóríta èkuru sóríta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gbọ̀n eléyìí ẹbọ nù òun làwọn àfáà máa ń rí ìfáà sí níjọ̀hún torí pé òun ló kọ́mọ̀ kì í ṣe fóònù nìkan ni ẹbọ ẹbọ ló náà o kò ń ṣe ebo. nìkan ni ẹbọ èèyàn lè sọ̀rọ̀ ẹgbẹ́ tó ní ìtànkà mi pọ̀ mọ́lọ̀ yóò wà níbẹ̀ èèyàn lè o lè ṣiṣẹ́ nǹkan tó ní ìtànkà mi yóò wà níbẹ̀ pẹ̀lú ògbọ́n tó bá padà débẹ̀ ìgbé yí àwọn afáàzà àlàyé rẹ̀ á máa sọ so àṣíríkù bíi láàrú àkànnà wọn kókò lùwà lédè yìí wọn kò sa àwọn sáàlù jáde lẹ́sàn-án rí wọn ti ṣàlàyé ìwọ òbí sọ́mọ àti ìwọ ọmọ sí òbí àbẹ̀lẹ̀ ọ̀kọ́lọ̀ kọ́ máa ṣẹ̀wá ní ẹni tí tí máa ń ṣe òbí méjọ ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ńláńlá ni kéèyàn ó ṣe òbí ẹni o ẹ̀ṣẹ̀ tó tóbi ni sọ pé ọlọ́run ò ní forí ẹ̀ jìyàn àfi kéèyàn wá forí jìn ṣẹwárí àlèṣọ́rákò bìlà ìpa nǹkan àmì ìpamọ́ ọlọ́run ẹ̀ bá ti sọ ọlọ́run mo tún bá wo ń ṣe mọ́ ọlọ́run forí jìn ṣẹ̀rí àkókò ìwàlèdè nìkan lọ́kọ́ máa ṣe wá bẹ́ ṣíṣe òbí méjèèjì bí òun ti rẹpọ́dọ̀ ọlọ́run láti wá foríjì o ọ̀dọ̀ òbí lọmọ ti wá foríjì bóbi bá wá lè wá kó pẹ́rẹ́ máa lọ́wọ́ sí òrà foríjì ogun tó wọlé ṣe láyé kì í sọ̀rọ̀ orí o ló wà máa kọ́ lẹ̀ ní ábìlìwàlèdè ní ìsáànà ìsọ́ra tó lè sọ̀rọ̀ náà tó fún wa ní ìjẹta àbíbẹ̀rin المسطرات آه، ممتحنة نصات آه، الحاشرين لا تطلع يكوني وقضى ربك ألا تعبدوا إياه حملته أمه وحملت أمه قرى ووضعته قرى وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ شده وبلغ أربعين سنة سؤال الله تعالى وقال قال ká máa wí fún àwọn òbí wa rabbi irhamhuma kama rabbayani saghira àdúrà nkẹ́ni kọ̀ọ̀kan wá rabbi irhamhuma kama rabbayani saghira bá a bá ti jí tá a ti hùn tán ká ṣe àdúrà ń bẹ láyé ni o wọn ò sí láyé mọ́ ni o àdúrà wọn rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́mọba mi kí àwọn òbí mi gẹ́gẹ́ bá ti kẹ́mi nígbà mi wà kékeré eléyìí ń pẹ́rẹ́gímántà ju àti kúránì kọ́ wa nù tó ẹlẹ́ẹ̀kejì nù nù méjì tá a kà kalẹ̀ ìṣòro àkọ́bìlà àwọn àkọ́kọ́ lọ́wọ́ àlùbẹ́ẹ̀ wàzínà wàtàwálé yọmọ záhà yóò tí wọn bá ń jagun kí wọn kí wọn máa jagun kó wá bọ́ sẹ̀sẹ̀ yẹn kó lóun lọ́mọ lójú ogun tá a lè wà lójú ogun àwọn mùnáfìkì ti tẹ́tẹ́ bá nàbì sọ̀lá àwọn àpàlà wọ́n ṣe bẹ̀fọ́n sí ọlọ́run gbàtàn lọ sí ogun Uhud àwọn kan bọ̀ wọ́n bọ̀ láti Mákà wọ́n kó ẹgbẹ̀rún mẹ́wàá ọmọ ogun dání ó ń ṣe ọlọ́run yìí tí ọlọ́run àtàlà rẹ̀ kó máa bá òun wá rí ẹgbẹ̀rún kan àwọn ọ̀tá ń bọ̀ pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́wàá ọmọ ogun láti Mákà òun wá rí ẹgbẹ̀rún wọ́n tún wá dé ibì kan àwọn ìmáàmù wa àwọn àbá tí wọ́n ti débẹ̀ ẹ bá kó Madina fẹ́ lọ sí Uhudu à ń pè bàtà ní bí bí volume báyìí ni àwọn bá débẹ̀ àbùdá tí mo fi ìbínú sálú bá tó kó mo máa ní pẹ́ ẹ̀gbọ́ bóun ṣe ń wò yìí ìyàwó jẹ àwọn lónìí àbádùn òun lọ́mọ́ ó wá tún kó àwọn tó ọmọ ogun tàbí ń kó lọ́sọ̀lọ́sọ̀lọ́ ẹ̀dàkùn psychologically psychologically bó lè yóò ṣe fíìlì gẹ́gẹ́ bí commander in chief ẹni tó lè jogun ètò ń ṣe ọlọ́run ọba lọ sọ ọlọ́run àṣọlá nínú àkọọ́lẹ̀ ọlọ́run ọba ó reflect ó lapa lára ogun náà níjọ́ náà lọ́run ọlọ́run ní kó dá máa mùsùlùmí wọ́n lose the battlefield ogun lẹ́lẹ̀ òtún lose ogun ọkàn wọn ò lóṣù ogun ọkàn so tàwálí yọmọ zahab kéèyàn ó padà ní ojú ogun ẹ̀ṣẹ̀ ni lónìí kò sí ogun mọ́ àmì ìgbà tó sọ pé ní kò rọrùn mọ́ wọ́n lè pé kò sí mọ́ àmọ́ tó wá kọ àwọn kan ẹ̀gbẹ́ kan ní àbáwá ìmáàmù ń kọ àìsí láti jọ yìí nísìn àfẹ́ ṣe àtúnṣe mọ́sálásí wa àwọn kọmitì ọlọ́nkọ̀sán ẹlẹ́sàn rí wọ́n sì mú ẹ̀sìn nation wa sáwà padà wọ́n bí ọjọ́ máa ní sáà padà ní àní padà tòótò lọ́ba padà ìṣòro ní pé ní àwọn àbọ̀wá ká tó ṣe àfi lọ wá wọ́n rà ní pé ẹ̀yìn tó ń tá a lè fi wé àtàwọn ní yóò gbèjà àbò nínú àwọn ìyá ńlá ẹ̀sẹ̀ ló wà ẹ̀kẹ́jì ò ní pé kéèyàn máa jẹ owó ọmọ òrukàn ọmọ òrukàn bá lọ́mọ òrukàn ọmọ òrukàn ni ọmọ tó lù sí bàbá àbí ìyá rẹ̀ àbá méjèèjì káà wà ní kápá rẹ̀ káà gbẹ́sẹ̀ lé owó wọn káà dúkìá wọn ha iná ni òun náà gẹ́gẹ́ bí tòbí náà lòun náà bọ́mọ ń bá tíyẹn báyìí lè jẹ́ tó báyìí lè kú tí ò rí yọnu ọmọ òun kò sí kankan tí ó ṣe o bákan náà azina bi halilati jari kéèyàn ó bá obìnrin aládùúgbò rẹ̀ ṣe zina gbogbo ìyàn ni ò da sásòkè délẹ̀ àmọ́ ètò wa burú jù ìyàwó ọ̀rẹ́ ìyàwó ẹni táàjọ ti tẹ́ ìyàwó aládùúgbò àbọ́mọ obìnrin rẹ̀ abẹ́ni tá a mọ̀ kọ́nà àbá ni pé kì í ṣe járù nìkan pé ẹ pé ní ápò mùmùmùmí ní oṣù ọlọ́run ni pé ní alimuslim ápò alimuslim ìyàwó anybody tó bá jẹ́ mùsùlùmí kẹ̀bí ọ̀rọ̀ ni o ní àwọn ẹ̀ka pé ní ọlọ́run ní foríjì àfi kí àwọn téèyàn tẹ̀sí nǹkan foríjì kò sì wá kànú à méje méje kàbáyòrò tí ara wọn eléyìí ó ń ṣe ọlọ́run wá pẹ̀lú pé ní ọlọ́run àti ọlá bá a bá ṣe lè jìnnà sí ọlọ́run máa ṣàforíjì fún àwọn kéékèèké tá a mọ̀ àmọ́ bá a bá jìnnà sí yìí àti ńláńlá àti kéékèèké gbogbo ẹ̀ àpapọ̀ ló wà bí yàn àgbẹ̀lọ́ nǹkan náà kó ṣe ìrònú ọ̀nà fún wa o àwọn kẹ̀bírọ̀ yìí làwọn àgbàlagbà níjọ́ ńlànà ni wọ́n jìnà sí nílùú táwa yìí náà ni òun lọ́lọ́wọ́ bá fi fi nǹkan míì rọ́pò fún wọn nígbàdúrà kò sẹ́ni tí ó paramọ́ fún ọlọ́run ọba tọ́lọ́run ní ti jú ẹ̀ dáni ibi tọ́lọ́run kò ti jú wa ibẹ̀ ní gbígbàdúrà wa làwọn fi ń tọrọ àdúrà tí fi ń gbà lónìí lónìí nítawọn kan ń ṣe kalẹ̀ pọ̀lọpọ̀ òṣèré àwa náà sì ń wá ń ran kan gbígbàdúrà náà bá lè bá àfa alágbájá ní jẹ ní àwọn tó ti lọ lọ́hùn pé ẹ̀dàfà àfa àbá ìbáyìí ni bá bẹ lọ́hùn ní tó tọ́ ọlọ́run gbàdúrà yín ó ti parí ọlọ́run sì gbà ọlọ́run sì ju wọn torípa náà ti paramọ́ fọlọ́run ọba bọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa lónìí àwọn gán burú jẹ́ nìkọ̀ọ̀kan wọn àtàjọ kó yìí lọ àwọn tẹ́yìn lọ́pọ̀ yìí ó lọ sábà so àìwá paramọ́ fọ́lọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ àfá kò jẹ́ fọ́lọ́run okùn ńlá àti wọn náà àwọn àwọn òwá fẹ́ kó jó sí àwọn pé ibi tá ń wá lánàá náà ní tá ń rí gbígbàdúrà ẹ̀yin tòní náà tó àwọn wá gbọ̀nà ẹ̀bùrú ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yín ṣíṣẹ́ rẹ̀ ni ẹ má gbà làwọn wá ń gbà là ń rí là ń rábọ̀ rẹ̀ lónìí yìí o là ń rábọ̀ rẹ̀ lónìí yìí o ẹlòmíì ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan bá rédíò wàkàrà tẹlifíṣàn ìtàmọ́wò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti lọ òkèrè gan òun ò ṣe é wò mọ́ àbáwá nǹkan nú ọkọ̀ ńgbà mi lọ́wọ́ pé ní àwọn sì ni wọ́n rí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí ẹ̀rọ̀kùn mòmìnì sí ni mòmìnì wá débi ká máa gé orí èèyàn for whatever reason wọ́n sọ wá ní kí wọ́n ń jó nítorí ọtí èsì kó àwọn eré èkúté òmìnir òpè kò sí ẹ̀wọ̀ ní kí sẹ̀ríà ò tí ìyẹn ojó eré èkúté ní sẹ̀ríà èwọ̀ ni sorry èwọ̀ ni ó ń ṣọ́ aláìkẹ́ látọ̀ lára kó máa bá sọ wípé bàbá pa nǹkan fàásìnú fèsìláta ẹ pa dáadáa wípé ní ẹran táwọn mọ̀ríkà ìbẹ́ran ni a gbọ́dọ̀ mú ọ̀bẹ láti pa kò ká mọ̀jọ orí oníkòkò rọrùn ọlọ́run ọba sàkárà rẹ̀ sàkárà wọn fún wa ni ọlọ́run ọba ó sẹ̀wọ́n ọ̀rọ̀ fún wa ni káwọn ni pé wọn ni wọn já ẹran míì lórí wọn ni wọn lọ ìmí lọ́rùn wọn ni wọn ṣe wá nítorí ọlọ́run inna lillahi wa inna ilayhi raji'un kódà kò láwọn àfa àtàwọn àwọn àfa àlùkò náà lọ pé ní kọ́tà ìlú rẹ̀ nìkan kakó dúró ti qala Allah qala rasulu kó máa jóògùn níbi à ń jọ́gbọ̀n ní wàhálà ìtì ṣẹlẹ̀ ẹ dákun ìrò orí ṣàìtọ́nù ó ní òkò sórí èèyàn yìí pé ní ìwọ fẹ́ ní owó kẹ́nìkan lòun fẹ́ lówó òun fẹ́ gbádùn ọmọ ẹ̀dá ẹgbẹ́ ti tiẹ̀ wá ní òfin ṣe à ló ń sàbòríjì fún wa o ló ń sàbòríjì fún wa o kọ́lọ̀ kó jẹ́ ká lè tún ara wa ṣe ọ̀dọ̀ ọlọ́run ṣàánú wa ní Nàìjíríà o àwa là ṣàánú ara wa. afáwa ni wọ̀jẹ́ àlà. وجعل من لم يتب من الكبائر sọ ìran ìlà màṣíàtì gbogbo tí ò bá tú bá nù kàbáìrì ẹ̀ṣẹ̀ tá a fi o àti àti ọlọ́run ọba so ọlọ́run ọba pé eh, àfa àgbà pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha gbogbo ẹ̀ sẹ́yìn bá wọlé tẹ̀ sẹ́yìn bá tú eh, ọlọ́run ọba foríjì fún yàn bọ̀ tí yẹn pa nǹkan mi pàmò ọlọ́run ọba ọlọ́run ni wípé ní àwọn òní ṣàforíjì wọn àbí kéèyàn wá ìtúbá kò ní níbẹ̀ so àwọn yìí ni ọwá tó ń tàlàyé àlùjẹ́nà àti àwọn tó pẹ̀lú ògùn ọlọ́run ọba ní ìjòkó tí ń bọ̀ insha Allah ta'ala àásọ nípa ìròyìn àlùjẹ́nà àti ìròyìn iná ẹgbẹ́ bó ti wà nù síra àbẹ̀lọ́run ọba tí awí àwa tí àti àwa tí a gbọ́